لا رب العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أحمده وأستكبره وأعظمه وأشكر ولا يعلم ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على رسولنا الكريم المبعوث رحمة للعالمين سيد التقدير أشرف بني آدم اللهم صل على وسلم وبارك فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع الخلق للأولين والآخرين قال الله تعالى والسماء ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ويذكروه فإن لله من السماوات ومن في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام مما أمر الله سبحانه وتعالى في رسوله صلى الله عليه وسلم بل مما توعد الرحمن من تركه من غير حد وجاءه رسول إهماله وعدم العناية به موقفة من الموقفات ومهلكة من المهلكات وتكلمنا فيما مضى عن عيادة المرضى وما تعلق بها من الأحكام وما ترتب عليها من السجود والحسنات وكذلك ما تعلق بها من الآيات بما فيه بني وكان الخطبة اليوم سننتقل إلى شيء مهجور بل كل يتم منا أو كل يتم منه وليس منا أحد يدري ماذا يحدث غدا نسأل الله الرحمن أن يطيل أمرنا على طاعته وعلى دينه وعلى الله أمتنا نشأ رسول الله صلى الله عليه وسلم نشأة مملوءة بالعبادة بل بجلوس ما الله بها عليه ومداته الشيء الموجود بل من قام به اتهم بأشكال من التهم وبألوان منها أمة الإسلام ما ظنكم بعمل يرفع درجات الإنسان حتى يكون جار رسول الله صلى الله عليه وسلم في هذا الإيمان ما ظنكم بعمل من قام به يتكبر الرحمن في آيته وإياه الآية ما ظنكم بعمل حرج رسول الله صلى الله الله عليه وسلم حقه على على من ضيعه وتضرع الى ربه سبحانه وتعالى ان يعذب من ضيعه عذابا شديدا ما ظنكم بذلكم العمل رضا الرحمن كامل فيه وتوفيق الرحمن موجود في ذلك العمل ألا وهو كفالة نيته أول أمر بكل رد الفن صلى الله عليه صلى الله عليه وسلم ما جدته هو الله رب العالمين كان نبيا بعد أن يكون أتي أوراق الصحابة ìgbà tó o bá ti ta àwọn ọmọ kẹrẹ pẹ̀lú ọ̀rẹ́kì sọ̀rọ̀lọ́gbọ̀ wà ní sọ́lá mọ́jú ìyá nínú ẹgbẹ́ nínú ẹgbẹ́ ọ̀dà kúkẹ́ lójú àwa lójú àwa àgbà wọn ti ọ̀dà kú ìyá rẹ̀. ẹ̀rọ ìyàlúwẹ̀sẹ̀ mo ń fi àtìkù yìí lọ́nà àti ìdọ̀rọ̀ lọ́wọ́ àdánwò àtàrà gẹ́gẹ́ bí obìnrin ilé rẹ̀ ti bẹ̀rù rẹ̀ ó tún sọ fún àwọn náà àti ìṣàkóso káfẹ́rù ọlọ́run ọba ní sọ̀rọ̀ àti ìgbàgbà gbogbo bàlá bẹ̀rẹ̀ bí ó ti bá ti fún ayé wa tí ó lè bá ìbẹ̀rù rẹ̀ mú níbẹ̀ mú ìgbòtọ́ ọlọ́pọ̀ bá ti fún bẹ́ẹ̀ gbogbo ọ̀nà yíṣẹ́ ti tọ́ nípa àwọn ọgbọ́n àti ọ̀bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ẹ̀dá kọ́ọ̀dù ọ̀sọ́tẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lájọ kọ̀ọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ ti wájú ìgbìmọ̀ mọ́sálásí kèrè tó bá ti fọ́ sóde tó ẹ̀kọ́ kan wá ti du àwọn bẹ́ẹ̀ ní ìjẹjọ apárí ọ̀rọ̀ lórí ìlọrin bẹ́ẹ̀ bí aláàrẹ̀wò tá a lọ́ọ̀ náà ti wà lára àwọn ní tí àtẹ́tí pọ̀ wádà jẹ́ tá a ti yẹ̀ lórí ọlọ́dúnrún àtàlẹ́ ìdí ẹ̀sẹ̀ lọ ẹ̀kọ́ tí wọ́n ti àtìkọ́ bájú àwọn àyà tàbí àwọn ìpèníjà kan àtàbí tọ́wọ́ lórí gbẹgbẹ láàrin wò ìsopọ̀ tí ó wà gbẹgbẹ sí ẹ̀sìn wo lè dá bàbá náà tọ́wọ́ àláwọ̀ èèyàn tí ọ karamọ́ náà ọwọ́ náà tó karamọ́ èèyàn látara pé karamọ́ náà tí wọ́n bẹ̀ wò fún àdára wọ náà kí ni jẹ́ àti yẹn kò sí ìjẹ́pẹ̀ rẹ̀. Tí a bá ti gbélé gbẹ́gbẹ́ sàrà ìjẹ́jọba ìjẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ o. Tó ti gbà wọ́n dá lójú pé ó ṣe nínú ara ẹ̀ tọ́lọ́ọ̀dé láti lẹ́nu ìlú. Ó sọ Àwọn ọmọ kútùbàtà ọkọ̀ òun náà kúwà lára àwọn ìjọba tó wọ́n lọ́sẹ̀ láti orí àwọn ìnáyì sọ́kọ̀ bọ́ àtọ́lá ọba ẹgbẹ́ náà kúrò àkàrẹ́ ló bá lọ́sọ̀rọ̀ àwọn àtọ́lá tó ti di ìgbòjú lẹ̀ láwùjọ. kọ́dà ẹni ọba wa ó kaba ìmọ̀lẹ́à ẹni táwọn èèyàn ó kò máa kó àti sọ́nù ó ti tó tó máa fi tẹ̀lé wọn kọrin láti jàmáà owó máa fi bá ti yálà ní orí ti dé yálà láwọ̀ ti dé iṣẹ́ ìdí rèé láyé wáyé láyé àdúgbò àtàlà yóò ti sọ ọ̀yà di nebo àgbẹ̀ta ìgbẹ̀sẹ̀ yóò mọ̀ pé kò sí àdúgbò lágbàá ti dé èyí ó kò lè tó ní ọlọ́run tọ́nà ọlọ́run ọ̀tá tó ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí síbẹ̀. ṣùgbọ́n bọ́sí ilé ọdún tó bọ́sí ilé ọdún tó alẹ́ àwọn àbá àwọn ọlọ́jọ́ wọn máa dà yìí wọ́n máa bá ti sọ níbi sísọ yìí wà ní àyè nígbàgbọ́ ọ̀ndàbí ẹgbẹ́ àgbọn ẹgbọ́ yà bá máa wọlé ṣèyíkọ́ ti jọba níbẹ̀ ló fún wa ṣùgbọ́n ẹni bá ń sọ̀rọ̀ òun lọ kó tó bàtà apá ìjẹjọ àwọn kan sọ̀rọ̀ náà yàtọ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú wọn wá lọ ẹ̀ ti bá ti ẹ̀tú hẹ́pù wa lórí irú tẹ́ ẹ̀sọ́ pẹ́yà àwọn kan sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní àyè táwọn òsì ẹ̀mọ́ ẹ̀sẹ̀ àbá àtòkù mẹ́ta sí méje sí mẹ́jọ lọ́wọ́ ìyá bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n kà lóko ọ̀rọ̀ rẹ̀ sí láti bóore tó ti rọrùn mo yẹ̀ méjì mẹ́ta bára lọ́sẹ̀ ìjọ ọlọ́kùnrin gbà wọ ìjọ ìjọ àwọn ìsàrà ọlọ́mọ pé jáde náà wà áàkì bí ọ̀wà àlè títà ìmọ̀ ní ilé rẹ̀ fún ìtọ́jú ọmọ wà náà nígbà tí wò èyí náà ẹ̀kún tá a sọ lọ tọ́lá pẹ́ ọ̀pọ̀ yẹ kò ní sọ́pà rẹ̀ bá lẹ́yìn fẹ́yìn kúkú bá ti sàkóbá fẹ́rẹ́ fún mi òun náà ní ìgbà ọmọ òru kan tọ́. Tọ́jú wípé ìgbà náà kọ́kọ́ lọ wá bá àwọn òun rẹ̀ yóò lóde. Ìgbà náà fi ẹgbẹ́ sọ́kọ̀ bàbá àwọn òun náà wá. Bí ẹgbẹ́ àti ilé ọkọ̀ nìkan. Kọ́lé ẹ̀sìn sì máa ka àwọn tó tètè kú. Bí máa ń kà sí àwọn ọba. Wẹ́ ọ̀sọ̀ fún ọ̀rẹ́. Òlélẹ́kùn ọ̀la ní ọ̀la ọ̀la ọ̀la bẹ́ẹ̀ dàgbẹ́. Bó ń tẹ̀lé ìjọba lọ́wọ́ ó pẹ́tọ́ sí ìdílé ayé ìjọ kó ṣe wà yìí nípa pẹ́jà ó ti ta yìí àti èrò kọ́tà ló pa títa ìgbà tí wọn àrọ ó ti kó àwọn ẹni tó ti kọ́ ọ̀gbẹ́jọ́ tó ń jọ náà ó ti ti lé báyìí máa jẹun ẹ̀lẹ́lẹ́ máa jẹun wọ́n máa jẹun títa máa jẹun fáta máa jẹun ọ̀lẹ́ ìjọ alẹ́ yìí títa yìí àwọn ìdí ẹ̀ kó tó lọ láì kẹ̀kẹ́ ló kúrò rẹ̀ wọ́n ti rẹ̀ rẹ̀. ẹyin tó bá wọ́n sọ pé ní ìlẹ́nu tó ní wọ́n sà tó ọmọ ẹjọ́ kù ó ti wò pé àwọn tó tó lè wú ẹjọ́ para wọn. abájọ́ wọn kàwé lè káwé. tọ́ba kàwé wà á lọ sí wà ní báyìí láìpẹ́ balazai wà á lọ sí ojú ojú àwọn ìbálẹ̀ ọmọ ẹgbẹ́ náà wà á lọ sí rude working bẹ́ẹ̀ láti pọ̀ sí wọn òní kọjá wọ́n fẹ́ wà lọ́dọ̀ sọ bí ẹni pé ọlọ́pàá yẹn kalẹ̀ nígbà tí ẹni kúkẹ́ mọ̀ kẹ́kẹ́ àwa mọ̀ kàfáàlà tó yẹ sí kàfáàlà kéde lábáwá bọ̀mọ́lá tó yẹ mẹ́sìkì rẹ̀ tí ẹ bá lè yàn káfáàlà nìkan ọgbọ́n fún ọ nìkan kéèyàn ò kó nǹkan mọ́ra nǹkan tó wà fẹ́ tó wà fẹ́ tí ò wá pọ̀ kàfàlà òní ìdáàbò ànáfì bìṣẹ́ ìmọ̀ àìjẹ̀dì kéèyàn ò kó kẹ̀kẹ́kẹ́ sí ẹ̀dá rẹ̀ kíní yìí mo kó mọ́ tí ò dé lọ èèmọ̀ ẹ̀dẹ́ náà tí ò dé eléyìí ìtàlọ́wọ́ tẹ̀lé èyí ń fà á wọlé kàfàlà yìí. ìbéèrè wà wọ́n pé nínú àlùkò àyè sọ́ọ̀tù àìsàn wọ́dà fàtà ha zakariya kìlọ́ àtọwọ́ bẹ̀rù ìtẹ̀sí wàtà fàtà zakariya kìlọ́ àtọwọ́ bẹ̀rù ìtàkì. Síta fara yẹn ti yẹ nà àkàbàrà láti. Àwọn tí a kà ìtẹ̀sí ìtumọ̀ jẹ́ pé wàtà fàtà wọ́n zakariya bẹ̀rù àyè jẹ́ àlọ́ wọ́n àlọ́ wọ́n tààlà kàfáàlátà mariam bí zakariya ọlọ́dún ìwọ zakariya wọlọmọdún mariam sábàbí wọ́n kàfáàlà ha Zakaria, ayé dọ́gba ha zakariya wàtàkàfàlà wà áyùkà tó kàfàlà ó bí àyàtà zakariya bá zakariya bá gba mariam mara ọwọ́ òkú ẹ̀fọ́ yìí nǹkan láyéláyé tipẹ́tipẹ́ ni. ṣùgbọ́n kí ló fà á tó fi nǹkan tá ìṣe lòdì láàrin wàlẹ́ yìí á sọ. àní ìgbà nǹkan mọ́ra òní kàfàlà tí a bá tún lè kàfí ìwé ìhádà kẹ̀kẹ́ ẹni òní tọ́jú mi àlàáfẹ́ rí mi ọwọ́ rẹ̀ wà òní wọ́n kọ̀kọ́ bí léèrè nípa àti bọ́lá kàbí ìlú yẹn kàbí ìlú yẹn ṣùgbọ́n yẹ̀dí òní máa ń kọ̀ ọ́dà ní abà ẹni tí ò ní bá bàbá nínú ìfẹsẹ̀ tá a bá ní abà ìmọ̀lẹ́bí àdẹ́mà kọ́pẹ́ ìlú kèéjì ìbàdàgà ó ti wà ní ìbá àjẹ owó òòjọ́ ìgbà tí ó bàdàgà yẹ̀dí ìbòrò ọmọ òrukàn lọ. wà ìdá abẹ́lẹ̀kọ̀ mọ́bìlàkọ̀ nìkà ìkà ìdàgbàrà dákọ́kùnrin tọ́ba bàdàgà pé ó ti bàdàgà àkọ́dọ̀ ọkùnrin ọdọ̀ ọkùnrin rẹ̀ wá yàtọ̀ kìí ṣe kọ́nà pé kọ́nà tó lè kẹ́kẹ́ ọjọ́ pé ó ní ipò yàtọ̀ tó ti tá a bá wọ̀ ọ̀gbìn wa lóde ìdílé ní kọ́nà tí bàlá jà lọ́dọ̀ yàtọ̀ lọ́dọ̀ tó yàtọ̀ tó ti ó ti bọ̀ ọ̀gbìn yàtọ̀ tó ti ìgbà tó tó kù lọ́wọ́ rẹ̀ tọ́lọ́ wá yó mi ẹni tọ́jú ẹ̀ tọ́tọ́ gbà ọ̀dọ́ nítorí òwúrọ̀ ìgbà tó bá tó ti gbé ó fi lọ́kọ̀ọ́ tí wọ́n lórí ìjọpọ̀ ní pé wọ́n pàdé sí kàtọ́wọ́. ẹ̀sìn wọ́n pàdé ìyọ̀nbọ̀lọpọ̀ tọ́jú ọ̀bẹ̀ẹ́kẹ́ tí ó ti bàjá. ọlọ́run bí agbára ń kú bàbá bàbá ọmọ rẹ̀ torí wípé kò wúlé lọ́wọ́ wàhálà tí ò lópin múra rẹ̀ lórí ọmọ rẹ̀. Ẹ̀sìn ìgbàlá yẹn tí wọ́n yọ ọjọ́ ẹ̀gbọ́n tó ń bọ́ lọ́wọ́ bá ìbàdàgà. Tó o máa ń bá ṣùgbọ́n kù báyà tọ̀tọ̀ sí bàbá ò ní agbára ìjẹ́ pàṣẹ lọ́kọ̀ lọ́sẹ̀. Ìyú ọ̀pá ní agbára ni pé ó fẹ́ wò pé à sọ̀tọ̀ lè gbé kò e? sì wá sí máa wọ̀ kì í ṣe kò sí lọ́wọ́. Ṣé ìlú ṣe àbọ̀dẹ́lẹ̀ náà àti ìlú ní ìlú òwò lọ́sọ̀ bá mi yọ̀ lẹ́kọ̀ọ́. bàbá wa fẹ́ kọ́lọ̀ kan ìwé ẹ̀sìn lórí gbogbo ẹ̀sìn àti lọ́dọ̀ rẹ̀ wọ́n rí àtọ́sọ́jà tó máa wọ́n nígbà tí ìwé ìyàwó tó fẹ́ ìjọ gbogbo ilé ìtọ́jú tó wọ́n ti lọ́wọ́ yìí. lórí ìgbàgbọ́ sọ́ni bá wọn tó dábàá fún un lọ wá ní ìlú ìfẹ́ tí wọ́n sọ kọ́kọ́ lọ́wọ́ mi. Sọ́mi ìwé tó jẹ́ kí wọ́n fẹ́ padà nígbà yìí wọ́n kọ́ra dáadáa kí lè dáadáa sí ọ̀rọ̀ mi àbí olùkọ́ ní ọ̀nà. Obìnrin tó ọkọ̀ wá ní èlò tọ́wọ́ òkú wa tọ́wọ́ òkú lọ́wọ́ ẹgbẹ́. Àwọn àgbàlagbà wọ́n ní àwọn àdéhùn ìgbà yìí. Ẹni tí ò sẹ́kọ̀ bá mi lára yẹn ṣe ṣe gbogbo ìtọ́jú ọmọ ìlú kò lè rẹ̀ gẹ́gẹ́ àlejò tó bá pàtó ìbò yẹn èyí ó tó kù mẹ́tì wọ́n bá dìbò ọwọ́ ọwọ́ akẹ́tẹ̀ lórí. sáyọ owó wa fún mi wọ́n mú ti wọ́n fún mi wọ́n ti báyìí àwọn ọ̀rọ̀ ọyá rẹ̀ ìlú òde tí o tẹ̀ yóò máa fúnra owó ọ̀gbìn àtẹ́gbùwà gbùwọ̀ ọ̀gbìn ẹ̀kọ́ ló ti. èyí tó bá ń sọ nípa ìdílé kí ọmọ òṣèlú bá tó lè ìgbà tí ọba tó ti gbé ọlọ́mọ ìlú tó bọ́ ní orí àápù tí ó fi lọ́pọ̀. Yẹ̀sí ìlú yìí tọ́mọ ọ̀bà ní bàbá náà rẹ̀ dáadáa náà àti yẹ̀sí ìlú yìí ọ̀rọ̀ jẹ́ obìnrin lọ́rọ̀ jẹ́ ìlú yìí Bọ́sẹ̀ náà tó bá jẹ́ pé ìyá rẹ̀ bàbá wa nítorí ẹbí mi. kí ni ọkọ ti kù ó tún máa ń fi ojú ọba náà máa tó lọ bá wọn bó tẹ̀ pé àìráyè tó kù ẹ̀sìn nínú ẹ̀sìn ó jẹ́ kí lù wọ́n ní ọ̀rọ̀ tó wáyé ó lọ́pàá yàrá wọ́n lápá òun ti wúyà rẹ̀ wúyà rẹ̀ ní ìjọba yìí ìyá ìjọba yẹn yóò wà bá ti jọ ìjọba yẹn. ǹjẹ́ ìgbà ẹ̀sọ́ bẹ́ẹ̀ ti pé ẹnì kan tó lè ta àwọn ìgbìlẹ̀ yìí ọ̀dọ́ tó lè pa ibi máa pẹ́pọ̀ ọ̀kọ́ yó tó lè pa ojú ìgbà pẹ́pọ̀ ọ̀kọ́ ìgbàgbọ́ra tó lè pa ìbànújẹ́ bára pẹ́pọ̀ ọ̀kọ́ nínú òkòdó ìjà gbogbo ọ̀sẹ̀ láti kọ́dà kéèyàn ò ti dàgbà kí bàbá òun wà ní yóò mọ̀ ní bó ti mọ̀ yọ ọmọ. Bàbá wa ti fún ọmọ ìgbàgbé ọmọ fún ọmọ ìgbàgbé ọjọ́ bàbá wa ti ní owó ìgbàgbé láti. Nítorí pé ọ̀dọ́ àwọn ọmọ mi ní àti ọmọ ẹ̀sọ́ Nínú àwọn ọmọ ní àwọn ẹ̀sọ́ ìgbàgbé pẹ̀lú bóòlù ìgbẹ́ bọ́ orí ìgbẹ́ gbúdọ̀ ayọ̀ ọ̀gbọ́n pẹ́tù wà ní onígbàgbọ́. Ìmọ̀ tí ó kó tó ń bò kí ọ̀sán lọ́wọ́ wa wọ́n sọ fún mi pé nígbà tó ní àwọn ọmọ wọn náà wọ́n ti ní tó wà ní sọ lórí àwọn tó ti sọ bí ọ̀pọ̀lọpọ̀ ó sọ pé náà wọ́n ti ní ilé ìgbésẹ̀ yóò rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ló fi tọ́jà fún gbogbo nǹkan tí ó ti ṣe máa rẹ̀ ẹ̀yẹ wọ́n ti lóbi náà fọmọ ìjọba ìwọlé ìyá àbúkọ ìyàtọ̀ ti gbé ìyàtọ̀ wá sí wọn náà bí wọ́n ti ṣe ọ̀pá lè ṣe ìlú. tí ìyọ̀bọ̀ bá wá ń bà nígbà bá wà wọ́n máa rògbò bọ́ọ̀lù ojú ìgbòdò bọ́ọ̀lù lòdì. Lọ́wọ́ ẹni tí àyà wá fẹ́ sùn láwọn ẹtú pè ní àdíjú bìláyìn. Ṣùgbọ́n nígbà tí ń bẹ ṣẹ́ṣẹ́ àti bàbá àti ìyá tí wọ́n ti kú fún ẹlòmíì láti kó tó dàgbà irú eléyìí òwò ni wọ́n máa pè ní làbílù. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ àtẹ̀gbẹ́ ọ̀sán tàwọn bẹ́ẹ̀ tó yorùbá àtẹ̀jọ́ òsì lébi ìgbà ìbọn títí ọ̀dẹ̀ tí ó gbà lẹ̀. làbíyù níbo ni ó ti wá gbogbo yẹ kí wù yìí. wọ́n máa sọ pé yàtá pẹ̀lẹ́ ìtàkùn rẹ̀ wọ́n á tún máa lò pẹ̀lú pé yàtá pẹ̀lẹ́ ìtàkùn rẹ̀ yóò ìyẹn àdúrà ẹgbẹ́ ìlàgbà wa òdì bọ́ọ̀lá yútùbù tàbí yájú ọ̀pọ̀lá ìlú tó rẹ̀ kéwì ọ̀pọ̀ ọ̀gá ti ẹ̀sìn ẹ̀rí pé ọkọ̀ òwú kẹ̀kẹ́ tí bá fẹ́ lọ ẹ̀yìn kẹ̀kẹ́ ọ̀pọ̀ ọ̀wọ́ ń gbàgbé kó jẹ ẹ̀wọ̀ ọ̀pọ̀ ah!

sọ́kùnrin wo ni yìí ẹ̀ẹ́dá fún ẹ̀ ló pàtàkì lọ sí. ẹ̀ẹ́dá fún sábà gbọ́dọ̀ òní ẹ̀rọ pápá jọ́lẹ̀ gọ́ọ̀nà tí ọ̀rọ̀ bá tó ìjà lálẹ́ wọ́n ti lọ sí ọ̀rẹ́ púpọ̀ láti bá lọ kọjá ó lè kẹ́ yóò kú ìjàdá gbogbo ó wà bẹ́ẹ̀ yíyọ̀ ṣé wọ́n bẹ̀rẹ̀ ní nínú ọ̀gbìn àti ọ̀rọ̀ orí mi owó rẹ̀ bàbá o. wọ́n ti sẹ́ ibi bọ́ọ̀lù àjẹmí yútúbù bọ́ọ̀lù àjẹmí rẹ̀ ẹ̀ tọ́jọ́ bí pé wọ́n máa ń gbàgbé ọ̀rọ̀ rẹ̀ wọ́n èyí rẹ̀ jẹ́ gbàgbé bá tẹ̀lé ní kalọ́ nígbà tó kọ́ bá ti kúrò tó kúrò bẹ́ẹ̀ jẹ́rọ ẹ̀ àwọn bọ̀. kí ni ìwọ̀n rẹ̀? ní ọkọ̀ òkú kan tó ìlú ìṣòro èyí ó dùn ọ́pọ̀ ìlú ìlú kálífọ́ bí àwọn àjábọ̀ ìlú lé àwọn òkúkálẹ̀ wọ̀ sàánà ọmọ sábà àti ẹ̀dá ń tẹ̀lé bá nípa wọn kí sábà máa fi ipò rẹ agbára rẹ pọ̀lọpọ̀ ó sábà máa yà rẹ ọlọ́sìn sábà máa ń yé ìlú wọn bẹ́ẹ̀ ní ìlú wọn. ìbọn àwọn ìbọn ní ọjọ́ tí ti fún wa tí wọ́n ti mọ́ ọ̀dọ́ ìlú nígbà tá ìta bá ti lè ọmọ tó wá wà ní ìlú àbáwọn ní àti ọmọ rẹ̀ àti ọjọ́ tó wọ́n ní olùbáwọ̀ ní ìlú bàbá kan wá dá àdúgbò rẹ̀ láti gbọ́dọ̀ pa wọ̀ ẹ̀rọ ẹ̀rọ táwọn ará bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ àtàwọn àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àti ìkó ìkọ̀tọ̀ àgbọ̀wọ̀ ìkàlà ó ló ti ìyá àti ìdí ọ̀rọ̀ ìkọ̀tọ̀ ọ̀sẹ̀ ẹni tí bẹ́ẹ̀ yẹ kú rẹ̀ ní ìgbẹ́ kò gbẹ́ tí wọ́n sọ bí wọ́n sọ bẹ́ẹ̀ lọ ọlọ́pàá ojúgbó wọn kí ni èyí wà ní. táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àti ìṣòro ọmọ ìṣẹ̀lẹ̀ ibi tó lọ gbé e lò. àtàbí èkó wá يجيب لعبيب طريق يجيب لأبويه أبويه بويه كما في العجل تقول النبي صلى الله عليه وسلم Tí bàbá kú tàbí ọdún tòun bí ẹkọ lọ́jọ́ ọdún mẹ́jọ akẹrẹ tàbí ó súnmọ́ bẹ́ẹ̀ bàbá mi kàkẹ́ yìí wàtàkà kọlà bí i àyà mi ní ìdájú bàbá bá wà ó wọ ọ yọ bàbá tó lè bàbá yìí ìwà bẹ́ẹ̀ kàkẹ́ bàbá mi yẹ àbùkùntàlì ní ma ń ta lẹ́sì ní ẹ̀yìn kílẹ̀ mọ́ kẹ́rẹ́ lè kùntàlì jìrọ̀ àbùkù yóò kọ́ ìgbàgbọ́ ní ìtàlẹ́ jadi sàrà tọ́jú pé òun bẹ́ẹ̀ ká sábà bàbá tàbí ó ní ìdájọ́ ìjọba máa jẹ́ ìlú ìjọba ó sì ti lọ́pọ̀ àwọn àgbàpọ̀ sàtàlà àwọn lẹ́gbẹ̀ẹ́ bí ọ̀pẹ bàbá yìí gbogbo owó ìlọ ìdókòwò ní èyí ìjẹun ilẹ̀ tí a bá yóò wọlé ẹ̀rọ ìdókòwò ìjẹun wọ́n tó kòkó ìjẹ ìjẹun láti lọ lẹ́yìn bàbá yìí. náà ẹ̀kọ́ kẹta mi àwọn kẹ́kọ̀ọ́ àlùkò náà tí wọ́n pè é kú láàmú òyìn ọmọ láti bí ọdún mẹ́rin wọ́n bí ọdún mẹ́fà ó jẹ́ ọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ àti ọ̀gá mi lọ sí ìlú ìjà òkú lọ́wọ́ àti òkú rẹ̀. gbogbo ọ̀rọ̀ wọn wọ́n mọ̀ pa ní ìwà ìlú wà ní àádọ́ ìrọ̀ṣì. wọ́n lérò àbùtọ́ ìgbà kọ̀ọ̀gbà kìí wọ́n mọ̀ pé ọ̀gbọ́n náà ló wà lẹ́yìn. yàrá òbí دعوا ابني هذا فوالله إن له لشر ẹni tí kò tún lè ṣe tó ti sọ nínú yóò bọ̀ fún orí pé ẹ̀kọ́ bọ̀ ní ilé máa kọ́ bọ̀ nínú ọjà rẹ̀ ọgbọ́n tó dẹ́kun ọgbọ́n yìí bọ̀ nínú tẹ̀síwọ́n bọ̀ láti ṣe ìdúrà lọ́wọ́ ọgbọ́n yìí bọ̀ nínú ọgbọ́n yìí ọ̀pọ̀lọpọ̀ àdéhùn ọ̀nà ìgbà lè yọ ọ̀pọ̀ ọ̀rọ̀ àti ìjọba lọ́la rẹ̀ òun tó fẹ́ wọ́n ti rẹ̀ díẹ̀ díẹ̀ bàbá náà wà ń kẹ́mi ìwé lílọ sí súnmọ́ ọwọ́ àpè àwùjọ yìí àwùjọ yìí ẹ̀gbọ́n ló jẹ́ sí bàbá sọ̀tọ́lá ọmọ àwùjọ yìí ṣùgbọ́n bá àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ tó yìí ìwọ àbá ọmọ ẹ̀dẹ̀ hamza ọmọ ẹ̀dẹ̀ àtàwọn àtàwọn àtàwọn ìdílé ìtàwọn. ṣùgbọ́n àbútọ́ níbi ìyá kẹ̀kẹ́ náà ìlọ́jọ́ bí wọn àti bàbá ìgbà yìí wọ́n kò tọ́ ní ikú ìwọ́ tó ní wọ́n lọ́kàn àjọ àwọn ọmọ ìwọ́ lọ jẹ́lẹ̀ tó wọ́n mi ló wà nígbà tí ìgbà tí wọ́n ìwọ́ ní kó wọ́n lọ́wọ́. torí pé ṣèkí ìyàgbẹ́ ti jẹ́ sí ní bàbá tó ti jẹ́ sí àbúrò ọdún yàtọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bí bàbá yìí ti kúrò àbáyé àwọn tó ti wà bàbá sọ̀rọ̀ àwọn tó ti wọ̀ lọ. Ìgbà tó lọ́wọ́ pọ̀ ṣùgbọ́n èèmọ̀ náà ní àwọn àtúrí pé káàkiri ọ̀pọ̀ dìbò àdá àbùdáyé kọ́dà gbogbo tó bàtí tó bẹ̀rẹ̀ lọ́kọ̀ àbẹ̀yẹ̀ kọ́dà wà jáàmù ìtàn وسلم ويلزمه سلطة الرسول إذا أمكن في السلطة gbogbo pàtọ́bárò ìbá tíráàmù bí mo sọ pé kókà lọ́nà mẹ́rin àdébí yóò lọ. bẹ́ẹ̀ sì ni ẹlẹ́dẹ́gbẹ̀rún òwe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí dàgbà náà. àkọ́bí rẹ̀ ó wà sí àtẹ́lẹ́ ìlú ẹ̀rọ ìjẹ́ àkọ́bí rẹ̀ jẹ́ àkíyù torí pé ọgbọ̀n ọdún kàdé ti ti wá ní ọ̀hún ọgbọ̀n ọdún bí àkókò tó ní àfihàn rẹ̀ ó ti tọ́ ní ìdílé àfihàn ọdún mẹ́wàá ní ìdílé àfihàn lẹ́yìn náà omi já ọ̀dọ̀ lọ́yìn ọ̀dọ̀ àwọn ẹ̀rọ lẹ́yìn rẹ̀ ọ̀dẹ̀ wà ní àyè ọ̀dọ̀ àti ìpẹ́lẹ̀ wà ní jáfà ọ̀dọ̀ tó wá jẹ́ wípé ẹgbẹ́ ìdílé àtúntàkà àti àfihàn tí a sì wá jẹ́ àbúrò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àfihàn yóò sì fọ́tò àgbà lọ́wọ́ àdúrà wọn lọ ọdún náà yóò fi ju àyìnlọ ọgbọ ọdún kí ọ̀hún yóò fi lọ ọgbọ ọdún sọ́kọ̀ bá lọ sọ́kọ̀. tó fi pé ọlọ́run tó lè lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ó lè sọ wọ́n lọ tó ó lè sọ wọ́n lé ṣùgbọ́n ọ̀wọ́ fẹ́ ọmọ àbúrò kejì sábúrò kejì ẹ̀ lóyún tẹ̀lé ìdílé lẹ́gbẹ̀ẹ́ yóò àwọn ọmọ Adébí sọ́kọ̀ sọ́kọ̀ rẹ̀ ọ̀sán náà. Ìgbà wo ni àtúntẹ̀gbẹ́sì sọ̀rọ̀ àtúntẹ̀gbẹ́sì sọ̀rọ̀. Ó wá bí àwọn mòjìdá kan. ọlọ́run fi ń èdè àti inú lẹ́sọ̀tò wà tí ò ní Àwùjọ sọ̀rọ̀ wà tí wòye tí ìyá jẹ ìfọ̀tọ̀báṣọ náà ní kó bẹ ìyọ̀tọ̀ náà wọ́n bẹ̀rẹ̀ bẹ. Fọ́nà bá dá ọ̀dà sábàtàmọ́tà òjò dábàbọ̀. Àbùkù tọ́lìbì tọ́jú bàbá bàbá ọjọ́ bàbá bàbá ti sọ̀rọ̀ náà. Àwọn àwọn àgbà lọ́jà gbaná. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa wò ó ní ọba àwọn ìjọba gbogbo ìjọ ẹ̀ láàrin àwọn tó gbogbo bẹ́ẹ̀ kàkiri lọ. ní iṣẹ́ rẹ̀ lè gbé bẹ́ẹ̀ sí ìdílé pọ̀. bí ilé bá wá ṣe ní agbára tó wọ́n rẹ̀ ti wálẹ̀ ó ti rẹ̀ ti lè jà kó ilé ti lágbára tó. ó ní wọ́n ti bẹ̀rẹ̀ bọ́lá fún bẹ́ẹ̀ kàkiri wọn. ṣùgbọ́n bẹ́ẹ̀ kàkiri náà kì í olóyún náà ló tẹ̀ bọ̀dọ̀ kan wọn ni wọ́n ti ẹ̀ lọ́ba bọ́ sí ilé ìgbìmọ̀ náà ń sùn lé wọn náà tí wá fẹ́ yẹn sọ̀rọ̀ òjò lọ́rọ̀ pàtàlà wọ́n wà àgùntọ́lì àdókò àwọn mẹ́fẹ́ ìfẹ́ kàdí òkú àti wọ́n wà àwọn bíi káàdì tí wọ́n lọ. tí wọ́n bá wá àgbọ̀ náà tí wọ́n bá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà òjò bá náà lọ. ṣùgbọ́n tí wọ́n bá yẹn wọ́n tẹ̀lé lọ ẹ̀rọ ọ̀pọ̀ àwọn mẹ́fẹ́ àwọn ọ̀mọ́ nítorí pé ìdí ọlọ́run làwọn jẹ́ ìṣòro yíyó ìrẹ́lẹ́ orí rẹ̀. tó wọ́n wá wọ́n lọ àwọn kọ̀ọ̀kan láti wọ́n ti fi ojú àdúgbò wọ̀ sáájú lórí padà. eléyìí ìlọ́jọ́ ìbáwọ̀ rẹ̀ lọ́wọ́ kó ti dàgbọ́ wọn lọ èdè yẹn lò ó làwọn ṣí à gẹ́gẹ́ àbújọ́ ní ọgbà ìbáwọ̀ tó kú láì nígbà táwọn nítorí pé wọ́n pa àwọn èèyàn tó ń jẹ níbi yóò yàtọ̀ sàkúlà ṣùgbọ́n tí táwọn fẹ́ fà yóò bẹ̀rẹ̀ pé ó ní wa àdìyàbọ̀ yóò ta ìpọ́nlẹ̀ wọn máa ń kò sí wa ní ìmọ̀ ìyàtà náà ní ìmọ̀ tó ń ṣe àwọn ó ní wa àdìyàbọ̀ ó ní bẹ́ẹ̀ máa gbẹ́lẹ̀ ìmọ̀ fún mọ́tò sọ́kọ̀ àwọn àbúyàbọ̀. èèyàn gbogbogbò ni gbogbo ọdún wa o ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ló ń gbé yàtọ̀ sí gbogbo ọdún àwọn ọdún papọ̀ ṣùgbọ́n àwọn àwọn kan tó wà lọ́dẹ pa ṣùgbọ́n bá lé ní. búrú yóò fẹ́ òbí bẹ́ẹ̀ láti fẹ́ náà ọwọ́ ni wọ́n yùtẹ́pẹ̀ sọ̀rọ̀ àwọn ìwádìí yìí wíwà fẹ́ẹ̀rẹ̀ sẹ̀pẹ̀ lọ́kọ̀ ní ìlú oní àà ìbú rẹ̀ ìwà kọ́ rẹ̀ tá a bá ń wá òun lọ́dọ̀ sọ̀rọ̀ ọwọ́ àti ọ̀tá àti ìrìnàjò àgbòkò ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kó lọ́wọ́ mọ́bẹ̀ ìwà kẹ́sì ọ̀dẹ̀ ìfẹ́ lọ́wọ́ òun lọ́wọ́ sẹ́ẹ̀ mọ́ni fìmáàlù ìyàtà lọ́wọ́ ìmáàlù ìjọba ọba bẹ́ẹ̀ kò sí ìmáàlù. ìmáàlù tó bá yọ ìlú tàbí náà òun ni gbogbo ìran ìwọ tí ó wá fi ilẹ̀ tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó rí lọ. ṣùgbọ́n lò ṣùgbọ́n ìmáàlù òun ni mẹ́líjáwò wà ní mẹ́líjáwò tí wọn lọ bá jẹ ibi sẹ́yìn ní sábà ó ní tìmọ́lá ọwọ́ ní tìmọ́lá ní ìyàtọ̀ àbá tí a bá tẹ̀lé ìjà wọ̀nyí tí a bá ń kọ́ gbogbo àwọn ọmọ òun kẹjọ tí wọn lọ bá jẹ bá wọn òun kẹ ibi tí a jẹ iṣẹ́ sí tọ́ka wọ ìbàdàn àdéhùn ìlú. ìfimà tó nílẹ̀ àwọn bílì tí a bá tó ní ó ní ìtọ́ fún àwọn ọgbọ́n tójú pẹ́ tí wọ́n lọ́kọ́ mọ́ àdẹ́bí ìdí máa ń àwọn àwọn tí wọ́n làwọn bá wọn náà lè fún máa kẹ́tà àwọn òun tí wọ́n lọ́kọ́ mọ́ kí ló ní oúnjẹ nítorí wípé ẹni tí ó ẹni ẹni tí ìjọba ti gbé yóò yàtọ̀ lẹ́yìn ìjọ òkè nígbà tí wọ́n gbé àwọn ọ̀rọ̀ wájú lẹ́yìn tí wọ́n ń sọ fún ìgbésí ayé lọ́wọ́ àwọn ìgbà bóyá náà lọ fa àkọsí ohun ìgbà tó lè lówó láyé tí ó wà dájú nítorí pé òun máa ń jẹ́ pé kò sí. àdúgbò tó máa rọ̀ kọ́lá sábà máa ń sọ lẹ́yìn tí ibi láti ìgbà kọjá yìí lọ́wọ́ ti dé ó mọ̀ wá ní iṣẹ́ tó bá ń bọ̀ rẹ̀ ju bẹ́ẹ̀ ti tètè lọ. àmọ́ tọ́lọ́wọ́ á dúró pẹ̀lú náà àtàbí tó wá ibi bọ́lọ̀ tó ti ń gbé ayé rẹ̀ ó tó wá gba ọmọ ìwòye òní ẹ̀kọ́ nínú ìmọ̀kùnkùn ní àgbà ọmọ tó dáyé ọwọ́ ayé àrẹ àtàbí tó máa tẹ̀lé ọwọ́. pé ọmọ yìí o kò ní àtàkùn nígbà tó wọ́n àwọn àgbàkọ́ tó wọ́n ṣùgbọ́n gbà tí ọlọ́wọ́ wà á fi ìmọ̀ sí ayé rẹ̀ ó dúró nígbà wọn ó gbà wọn sílẹ̀ ìwà àwọn ọ̀rọ̀ àwọn ẹni akókó wájà ẹni tó kó lé ní pẹ̀lú pẹ́kàtọ̀ ọlọ́run káàkó kọ́tọ̀ ìwọ́n ló pàdánù ìdèjà ọjà jẹ àwọn ọ̀gá ìlú rẹ̀ fún wa kọ̀ ọ̀rọ̀ wájú rẹ̀ torí pé pàtẹ bọ́ọ̀lù wọ́n jẹ́ twenty thousand wọ́n wá wọ́n gbẹ̀rẹ̀ wọn bàbá òwe màálù àgbo bọ́ọ̀lù wọ́n máa ń pè ní ogun sáná wọ́n bá bàtà gbogbo àwọn ọ̀rọ̀ yìí lọ sí ìgbà wọn wọn ìyàwó wọn wọ́n ti bàbá yá ìfún ọjọ́ rẹ̀. wọ́n wá ìgbà láàrú tó jẹ́ àdáṣì ìfọ́kọ́ gbogbo àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀ wọn ìdí ìrọ̀lẹ́ òwò àwọn ìdúgbò nígbà tí èso náà gbogbo ìlú wọn lọ lọ sọ àdáwò tó wọn wò ní àwọn ìgbà tó wọn wò ní ẹ̀yà wọn wá wọn gbà sí àwọn ìgbà kẹrẹ ní lọ́dọ̀ wọn lè lọ bá jẹ ìgbà tí wọn lè lọ lọ fún yàwó ta àwọn afọ àwọn èèyàn tó fọ àwọn èèyàn tó táwọn èèyàn wọ ní owó àwọn owó tó wọ àwọn wà láti ẹ̀kọ́ wọn lọ sí ọ̀rẹ́ ìyàwó bá lẹ àtàwọn náà ìgbà tó ẹ tó wá bẹ́ẹ̀ ní ìlú ọwọ́ ọwọ́ ọwọ́ tó gbogbo oríṣi àwọn ìjọba nínú àwọn ìjọba yẹn àmọ́ nígbà pẹ̀lú ìjọba òwúrọ̀ àmọ́ wà ọ̀la wà àwọn àbẹ̀wò aláàbí yẹ̀kúrẹ́ nínú àwọn ẹ̀rú rẹ̀ ní ọ̀sẹ̀ pọ̀lú àwọn ẹgbẹ́ ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ yóò fi ìwọ tẹ́tẹ́. Àwọn àbúrò bàbá rẹ̀ bàbá rẹ̀ ló lọ́wọ́ nínú wọn. Kọ́dà àwọn agbanitọ́ rẹ̀ náà wọ́n bẹ nù wọn. Àwọn tó ti pé àwọn ni omi ẹ̀gbá ìyàwó. Nítorí wọ́n wà wà ní sáyẹ́ǹsì ibẹ̀ ni àwọn tí wọ́n wà lẹ́yìn wa gba àbíyé àbíyé àbíyá. Àwọn tí a tọ́ ìdílé wọn náà bẹ fún àwọn tí ẹ̀kọ́ lẹ́nu nígbà wọn bàbá lọ sí àwọn ìṣẹ̀lẹ̀ wọn fi àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ní ìbò ìbáyà wọ́n èdè àbúrò náà rẹ̀ ní ìbò wọ́n èdè. nígbà tó wà pàyọ́ ó ní ṣùgbọ́n bí ó bá jẹ́ ẹgbẹ̀rún kan tó rí láyé tó wá yewere tó fẹ́ tẹ̀sán rí wà ń tàwọn ìlú lọ kò sí ọ̀gẹ̀ tí tó sórí ètò wà lẹ́yìn àyè ọ̀wà àti ẹni tó tún lè sàánú láti san oore tí wọ́n gbà tó tó tó wà lẹ́yìn. kò sí ọ̀nà ògbó tọ́lù. máa bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ yìí wọ́n ìdájọ́ ìwọ̀n sáyìn ọ̀wọ́ ẹ̀rọ mo ti di ayé lójú láti ìpè mo ti máa ń o ọ́ òjì ìyá ìdájọ́ ìbẹ̀rẹ̀ òwe ìgbà ìdájọ́ wa. sẹ́yìn mo ti ọ́ kéwì nínú tí mẹ́lẹ̀ yìí àti tí ó ń pèsè àwọn ọmọ yìí mo wò ó níwà ọlọ́wọ́ rẹ̀ sábà tí ó rẹ̀ níwà tó kọ́ ọ̀tà. Èmi wà ní ọ̀la wọn ẹ̀wà àkọ́ ìdí ẹgbẹ́ yẹn tó ń sọ́nù wọn. Ní ibi mo wá lọ bùrì ní ìṣẹ̀tẹ̀ wá ní sọ lójú àwọn èèyàn. Ẹ̀wà ní àjẹ́ náà wọ́n fi àjẹ́ ìgbẹ́ yìí ó kẹjá ìṣẹ̀lẹ̀ ẹni. kí o dá ìgbọ́ lọ́wọ́ ní ìlú tó yẹ ẹgbẹ́ oṣù ọ̀rẹ́ lọ́wọ́ ẹni ẹni gbàdúrà gbogbo ẹ̀yin ní ọ̀yàwó iṣẹ́ àti àwọn ará ilé ìwòsàn pẹ̀lú lọ́wọ́ àdìgbò àti ọba wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náà ti gbogbo wọn bàbá kí ló ti dìde lò mo bẹ jọ́tọ̀ jọ́tọ̀ rẹ bí òun jọ́ gbogbo màjúlò àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn àtọ́rí bí ọlọ́run ti sá ti ìbàjẹ́ pàṣẹ àwọn ènìyàn tí àṣẹ a jẹ́ pé ìdí ìṣẹ̀lẹ̀ àdáni ìgbàkọ́jọ́ ọmọ òru kan àti oore kẹni tọ́lọ̀ ń kó bẹ́ẹ̀ ti la àwọn kan lò wọ́n lápá. Tún àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìta wà pẹ̀lú ìgbà yóò yà àdìsí àti ìgbà yóò kọ̀kọ̀ wà àdìsí mọ́tò ìgbà yóò máa fẹ́. ìgbà wọn lọ sọ̀rọ̀ àdìsí ìdọ́rọ̀ bẹ́ẹ̀ ní ìlú tó tó wà. ọmọ ọ̀rọ̀ rẹ̀ حق الضعيفين اليتيم والضرع ọlọ́pàá tí ó bá ní wà hálẹ́ ìdílé lárúbáwá ìtumọ̀ rẹ̀ kẹrù ìtumọ̀ rẹ̀ pé ọlọ́pàá wò wà hálẹ́ jù mọ̀ ń pariwo fún mẹ́rin mi wípé ẹ má sùn mọ́ ìlọ rẹ̀ máa ń pariwo àlà tàbí ìlọ olùdíjọ náà níbi ẹ̀tọ́ àwọn èèyàn yìí náà bá bu ayọ̀ tán. ó lẹ̀tọ́ wọn o wọ́n èso jẹ wọ́n jẹ wọ́n wọ́n wọ́n o. o náà sì ni ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì fẹ́. àyẹ̀wò ìgbẹ́ ìfẹ́ yìí pariwo fún yín tẹ́lẹ̀ bá ń tẹ́lẹ̀ àwọn ẹ̀tọ́ méjì àwọn ẹ̀tọ́ ọ̀lẹ́ méjì tí mo fẹ́ ẹ̀tọ́ ọ̀sùn wọn tẹ́ ẹ bá ń tẹ́ ọmọ méjì tọ́lọ́ bá ní wọ́n máa kọ one thousand ẹ̀sẹ̀ fún lórí àwọn ìrìnkẹ́tẹ́ bá ń ṣe yẹn one billion wọ́n máa kọ́ bí tàwọn èèyàn wòhálì kọ́ ọ̀rọ̀ ìṣòro wòhálì jù hákọ̀gbọ̀ ìfẹ́yìn òkè fún yìí nìfẹ́ pẹ̀lú ẹ̀tọ́ àti ìwọ ìwọ ọ̀nà méjì kan mẹ́ta nígbà máa ń ká ọ̀lẹ́ àkọ́kọ́ oṣù ọ̀nà ti ayé ọkọ̀ òwúrọ̀ kí ló ń yẹ ìgbà lọ́wọ́ sí ìyẹn lọ́wọ́ lọ́nà àwọn ọ̀rọ̀ àbẹ́yẹ̀ ojú ẹ̀ láàyè àbẹ́yẹ̀ paradí kọ́ máa kà á gbogbo ẹ̀sẹ̀ ní ìtọ́bátẹ́ o. ọ̀rọ̀ bí ìdá ìgbẹ̀tẹ̀ ó jẹ́ wípé pàṣẹrẹ òṣùwé ìlú níbi ìdíwó eléyìí ọgbọ́n ojú owó ìlú ọ̀hún dáadáa táwọn máa lọ. ẹ̀jẹ̀ bí ìdá ìgbẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ pé onígbọ̀nà wọ́n dàgbà ilé ti di tọ́wọ́ ìdìbò ìdìbò àtọ́kà tẹ́lẹ̀ ìwé tí wọ́n ti bá ìṣòro àwọn ọmọ. ẹ̀sẹ̀ tí ìjọba jẹ kí a sọ pé àwọn láti ìyàlọ́ tàbí ló ti bẹ̀rẹ̀ yóò ti. tọ́gbà jẹ́ ti lé ibi yóò ti tọ́gbà bẹ̀rẹ̀ ní epo àkọ́kọ́ àyẹ̀sí ọmọ òwú tẹ̀lé ẹni kejì wà ní bọ́lá àti obìnrin. torí pé ọ̀lẹ́ ní àbẹ́jú tẹ̀lé. Èyí tí ó ṣe ní ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tí ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yìn ibi méjèèjì bẹ̀rẹ̀. Èyí tí ìyàwó òsì ní ìlú òsì ẹ̀sìn lè fi gbé ní gbogbo ọ̀rẹ́ lò. Ìdí mẹ́wàá ní gbogbo ọ̀rẹ́ yá. Kèé ṣe tọ́tẹ̀ lọ́wọ́ ní gbogbo ọ̀rẹ́ yá. Ilé ayé ti pé ó ní náà ju èyí táwọn ẹlẹ́rọ tó ń gbé lọ. tí ó wé pọ́pọ́pọ́ fẹ́ sáwọn báyìí irú ni ó sì gbọ́dọ̀ tó bí ẹni tí ó tún ti fẹ́ẹ́ yá sí lọ́kẹ́ tí wàá lọ yẹ lọ́wọ́ wọ́n ti sọ fẹ́ fẹ́ fẹ́ ọlọ́run ara àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ sì ní ìdí àbẹ̀wò ara wa yàrá àṣẹ yìí kọ̀lẹ́jì ọ̀dọ́ rẹ̀. ìkẹlẹ̀ èyí yóò wá sọ ọ̀rọ̀ sọ wọ́n ti mú sẹ́sà ìkáwó kúlẹ̀ kọ̀wá tí kò kà lù ìkáwó ìkẹlẹ̀ ìkẹlẹ̀ náà ṣe mú imú láti jọ kẹ́kọ̀ọ́ ìpapọ̀ táyà yóò yóò lẹ́gbẹ̀ẹ́ fẹ́ báyìí ṣùgbọ́n kò fẹ́ra rẹ̀ tí wọ́n ló lò wájú wájú yóò wọ́ ẹni tó wọ ìpínlẹ̀ bẹ̀rẹ̀ sí à kí ìyàtọ̀ láti wájú máa bẹ̀rẹ̀ sí ìwọlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ṣé ìṣẹ̀lẹ̀ náà gbọ́ yìí? Ìwọ̀n tó lórí bẹ́ẹ̀ ṣe rẹ̀. Kò ní sọ lọ́pọ̀ ló bàbá náà ní bóò láyé òfin ní àti ilé. Wọ́n sábà ń ṣe àjọba ìlú lóògì bá kì í. Kó tó yọ̀bọ̀ tó la sàwọ́ yìí kọ́lọ̀ dé ìbúwa ìkáka ìjọba bá. Ká sọ ìgbà ìfẹ́ àtẹ́bí ló kọ̀ káàbọ̀ yá. Inú sábà wà báyìí, àwọn àbẹ̀rẹ̀ ìgbàgbọ́ tó ní bá ti bẹ̀rẹ̀ ní ọ̀hún rẹ̀. àti bóun làwùjọ wá sí i ṣé tó ọ̀nà òsì tàwa tó bẹ̀ tó jẹ́ pé nínú rẹ̀ bí àwọn agbára ti di bọ́ọ̀lù. ìṣàlà àmọ́ tẹ̀síwájú tẹ̀síwájú pàtàkì ọ̀gbọ́n náà èyí àti ẹgbẹ́ ìròyìn láti yẹ الحمد لله الحمد لله الخالق من وهو على كل شيء وكيل أشهده وأستجيبه وأشهد على نعمه بيضة وبركة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحق يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على شكر رحمة إلى العالمين نبي الرحمة به فوق أصحاب القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصي ونفسي بتقوى الله وصيه رب العالمين رب العالمين لجميع قلبي قال الله تعالى ولله ملك السماوات والارض ولقد وصينا الذين أن الله وإن تكفروا فإن لله من السماوات ومن في الأرض وكان الله ملكا حميدا أمة إن الله سبحانه وتعالى أمرنا بكفالة اليتامى أثر رسول الله صلى الله عليه وسلم على كفالته حتى جعل القارئ برعايته جارا له في الجنة ومع هذا جل كثير من الناس ما لكفالة اليمين من الفضيلة بل تغافل بعضهم إلى حد لا تستطيع أن يغيره بقدر أمة الإسلام فلتظل إن العرب إنذار الشيء أو ضم الشيء إلى شيء من تكفل برعاية اليتيم فجعلنه ضمه وسير نفسه ضامنا لسقوط هذا اليتيم واليتيم من فقد الأب قبل البلوغ من البشر وإن فقد الوقت دون الأب فهو منقطع وهو عزيز وإن فقدهما معا قبل البلوغ فهو التقليد واليتيم أصله من الجبن والجبن الغفلة فإن اليتيم غالبا يتغافل عن ذكره يتغافل عن صلته يتغافل عن الإحسان إليه لذلك ضرب الله سبحانه وتعالى مثلا عجيبا في مشهد رسوله صلى الله عليه وسلم لأنه نشأ يتيما نشا يتيما أبوين صلى الله عليه وسلم توفي أبوه قبل ولادته وكذلك توفي أمه ولم يزل ولدا حتى تكفل به عليه صلى الله عليه وسلم جده أبو الطيب وكان يحبه كثيرا ويقربه ويسر إليه ويقربه وعنايته برسول الله صلى الله عليه وسلم شهيدا حتى ذكر الأعلام محمد بن حاتم أن له أيضا المطلب فراشا يفرش له في دورين الصحراء وأبناؤه يجلسون حول هذا الفراش وقد يأتي رسول الله صلى الله عليه وسلم وهو غلام حفر فيجلس على هذا الفراش حتى أعمالهم كانوا وقت ليوحدوه لهذا الفراش وكان يدعو يقول يا مؤمني هذا فوالله إن له لشأنا إن له لشأنا لذلك أوصى الطيب إنه أبا طالب بكفالة رسول الله صلى الله عليه وسلم لأنه شديد وعد رسول الله صلى الله عليه وسلم بهذا تكفل عبد الله بدر وفاة المطيب برعاية رسول الله صلى الله عليه وسلم وكان عبد الله يثني على رسول الله كثيرا خصوصا اذا خرجوا بالاستسقاء ان كان معه رسول الله صلى الله عليه وسلم بالارض فإذا لم يكن معهم فليرجعون قائلين وإلى هذا أشار أبو طالب من أبياته الكثيرة إلى الصلاة على رسول الله صلى الله عليه وسلم بقوله وأبيض يسقط الظمام من وجهه إماما يساما علما للأراضي رواه الله ورسوله وسلم what if i come to me. الحمد لله رب العالمين وصلاة وسلام على أشرف المرسلين سيدنا محمد فرواه مسلم عن البخاري عليه وعلى اله وصحبه قدر المسلم كثيرا أمنا إنه عمر في جريمة وفاته في ربها قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وانتقوا قلوبكم ما ملكت بما اتقوا الله إن الله خبير بما تعملون قوة الإسلام وقد حرج رسول الله صلى الله عليه وسلم حق الصحيحين وتضرع إلى الله سبحانه وتعالى بفعل عذاب من ضيع حق أحدهما جاء هذا في مسلم أحمد الحديث أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اللهم وحفظ حق الضعيفين اليمين والمرأة لذلك عبر رسول الله صلى الله عليه وسلم شهر تحيي النبي جعل الحديث سهل بسهل ثاني والحديث مخالف ولا مخالف رسول الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم انا وكعب اليمين في الجنة هكذا انا وكعب اليمين في الجنة هكذا صلى الله عليه وسلم والرسول صلوات ربي وسلامه عليه أثنى عليه مندوب بن نوازل لتبايعهم لعل الله يفرج عنهم الذين حاربوا رسول الله صلى الله عليه وسلم في الغيب جاءوه تائبين مسلمين مكذبين لله سبحانه وتعالى ومما جاء من كلام مندوبه انه قال يا رسول الله هؤلاء السرايا انما هن اعمال عمان وغلات وحواضر اللاتي يدخلن إلى أن قال وأنت خير المكتوبين استبشر الصلاة كذلك وبشره بأنه ما كان له ولبني عبد المطلب فهو له ثم أمر ربنا أن يدعو إليه بعد صلاة الظهر وأن يقول مثل ثلاث هذا أمام الناس فإنه يعلم ماذا يقول فلما فعلوا ما امرهم رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما جعل لي والبيع في فهو لكم قال لكم وقالوا ما وقلنا حتى قال المهاجرون قالوا ما كان لكم والتعبير فهو لكم وكذلك الأنصار حتى تجبروا على ذكر كلام رسول الله صلى الله عليه وسلم وتوحدوا في هذا الباب. والرسول حقا خير المقتولين يوما يبعث الله سبحانه وتعالى الكلام كيف لا قد علم رسول الله صلى الله عليه وسلم معاناة اليتامى والشدائد التي فهمت به وكيف لا يمكن الرسول إلى اليتامى كيف لا يمكن إلى الأراضي لذلك أجمع لي في ضد قوله إمام اليتامى أي ملجأ اليتامى وعلمة للأراضي صلوات ربه وسلامه عليه اللهم وفقنا واجعلنا ممن لا يوزع حق الوظيفين اليمين والفتح وتأجر ممن يوكل لهم حقوقهم وتعين على الإحسان إلى اليتامى وإلى الأراضي يا رسول الرحيم اللهم ربنا غافر قلوبنا وطهر أعمالنا وطهر نياتنا وأنت على كل شيء قدير وأنت في الكبير اللهم ربنا إنك نوع اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك الاخرين اللهم ربنا دمر اعداءك الاخرين اللهم ربنا من اراد بنا وبديننا وبسنة نبيك وبكتاب الرسول اللهم ربنا عرض الفتن ولا تحيره في احد ولا تتفكر الموت ولا تنسى اللهم ربنا احيا ذاك ولا على واخذوا مدى ولا تبادلوا ابدا يا جبار السماوات والارض اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا واخذ سمعنا بالدولة لعبادك المتقين يا ارحم الراحمين اللهم ربنا لا تحسنا خير عندك بشر مرك للإنسان إن ربكم سبحانه وتعالى بحقه بدأ في نفسي وسلك كل يده قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المخلوق القائل في مقلة الشيء الثالثة من صلى عليه صلاة فرض الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا الكريم خاتم الانبياء سيد الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا